pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a ó máa tún tẹ̀síwájú ní àṣálẹ́ yìí nínú tíra al-Mulakhasul Fiqhi eléyìí ti ṣọba wa Fawzan tí ọlọ́run kọ́ sábà wa rántí àánú rẹ̀ tí wọ́n gbéra wọn sí ọ̀rọ̀ ní. abala tí a wà nínú tíra náà ni a pè ní akamil janayiz lẹ́yìn ìgbà tí a ti ta àwọn àlàyé kan ṣáájú léyìí tí ó máa pèsè àwa fún bẹ́ẹ̀ ká mà nípa ìpalẹ̀mọ́ òkú nílẹ̀ alákọ̀ọ́kọ́ tí bàbá kọ́ mẹ́nu bá ní àkàmù àlùmọ́rí wàlùmọ́sítádọ̀r àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ẹni tó ń ṣàárẹ̀ kí lójúṣe àwa tí a wà pẹ̀lú ẹni tí ó wà lórí àárẹ̀ kí láwọn nǹkan tó yẹ ká ṣe pẹ̀lú tọ̀hún abẹ́ni tó ti ẹ̀jẹ́ sípò àárẹ̀ yẹn ti le dépò pé a ń lérò wípé tó àánú ọlọ́run nìkan ló kù ló fi lè wà láyé ló fi lè rí wòsàn níbi àárẹ̀ tó ń ṣe wọ́n sàwọn àlàyé fún wa lórí eléyìí pẹ́ni tó wà lórí àárẹ̀ kí làwọn nǹkan tó yẹ kó máa fi pìpẹ́ àmáìndì àárẹ̀ ó gbọ́dọ̀ ní sùúrù kò gbọ́dọ̀ bára jẹ́ kò gbọ́dọ̀ bínú lórí kádàrà ọlọ́run tòun tí bó ti wá jẹ́ bẹ́ẹ̀ yìí náà eléyìí ò túmọ̀ sí pé kó má wá ìwòsàn pẹ̀lú àwọn ọ̀nà tí ìsìláàmù ń làálẹ̀ wípé a wá ìwòsàn abala eléyìí náà ni a wà kókó eléyìí tí a fẹ́ mẹ́nu bà òun níbi tí wọ́n ti sàlàyé fún wa yìí pé ǹjẹ́ wíwá wòsàn nínú Islam ǹjẹ́ ó tako wípé èèyàn gbára lọ́lọ́run bí eléyìí níbi tí a ó ti máa tẹ̀síwájú auzubillahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa kadhalika la ba'sa bit-tadawi bil-adwiyatil فقد جاءت الأحاديث بإثبات الأسباب والمسببات والأمر بالتداوي وأنه لا ينافي التواقل، كما لا ينافي دفع الجوع والعطش بالطعام والشراب ونبقى ناني كسين تبرون بني نواتيو بالتداوي pẹ̀lú kí èèyàn wá ìwòsàn kéyìn ó lo àwọn oògùn irú àwọn oògùn wo kéékànṣe kákan sọ pé kéyìn ó lo oògùn lásán bàbá dákọ paracetamol oògùn náà là á pè é bàbá dákọ oògùn náà là á pè é pẹ̀lú bí èdè Yorùbá ti kó gbogbo ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ni ẹni tóun náà ń lo àwọn nǹkan tí ọlọ́wọ́n bá ọ̀fẹ́ náà tí wọ́n lòun náà ṣe kí wọ́n lò ṣe oògùn náà wọ́n kó gbogbo ẹ̀ papọ̀ ṣùgbọ́n lẹ́yìn nídìí àlàyé kó kálukọ́ gbàgbọ́ yé torípé pàtẹ́lómi ọba wa máa sọ òun náà sọ wípé Islam sọ wípé làbáṣà bí tàdáwí ẹ̀ríkà ẹnu tí ọkàn mú lásán nìyẹn làbáṣà bí tàdáwí kò níbi kún pé bẹ̀là ádíwíyá ti lè mú báhà torípá burú tóun fẹ́ ṣe inú tíra tí ẹ pè ń tíra bá fún súnà náà láti rí o làbáṣà bí tàdáwí kò sábúrú ń bẹ kéèyàn ó sóògùn wọn náà bá máa wọlé pé ah, ah àtàdáwì oògùn náà wọ́n sọ lóòótọ́ ìyàtọ̀ wà ń bẹ̀ o ìyàtọ̀ wà nínú ẹbọ pẹ̀lú kéèyàn ọbọ́ sínú gbó kí wọ́n pé tọ́ ti já ewé rere tọ́ bá ti já ewé rere akọ tọ́ já tabo tó sì wá ewé mángò sí tọ́ bá ti sèé tó jiná dáadáa ẹni bàbá mú tọ́ bá ti yọ ọmú yọ́ àbíyà bí mo ti sọ bẹ́ẹ̀ náà lórí o kéèyàn pé mo fi ṣeré o ọlọ́run lè ló ń sábà bí fẹ́ lómi o tí bàbá mú èèyàn wá ti wá eré tí ń pè ní ewé rere akọ àti ewé rere abo tó sì wá ewé máńgò sí tó ṣe tó jiná tọ́lọ̀ bá fi sínú pé ọba ọlára mu ọba ti lù ọ́ lálàáfíà ẹlẹ́kùnrin sábà fẹ́ fi wé ẹni tó sẹ pé ń wá àwúre tó wá ní kẹ́ lọ́wọ́ pọ̀ lọ méje wá tó ní kẹ́ wá sí mẹ́ta sí i mi ọmọ yíò mọ́ kàn sọ bí ọ ti máa ṣe ni o bọ́bá àdọ̀kọ̀ bẹ́yà tí ń sọ yíò náà ṣùgbọ́n ewé ìdẹ̀kan ya àwọn àbá máa lù bẹ́ẹ̀ àtàrà mélòó ọdún kọ́ tàrí méje sí tọ́bá wá jó gbogbo ẹ̀ papọ̀ ẹ̀rí kan wọ́n wà nípa máa fi fọ́ ẹ̀kọ́ mu àbí sọ pé yóò sìn gbẹ́rẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gbogbo ẹ̀jẹ̀ tó yẹ kó fi sàǹfààní yóò tún wúlò dànù ẹlẹ́kùn eléyìí ìsìláàmù faramá yìí wọn ìsìláàmù ṣe kíni eléyìí wọn sínú etí ìsìláàmù sọ àmú yẹn gẹ́gẹ́ bí àpèjúwe ṣùgbọ́n ká lè clear dáadáa àsìkò tá a wà yìí ó gba ká sọ̀rọ̀ kó clear nísìlẹ̀ nìkan ó kàn gbọ́rọ̀ lórí mídíà ẹnu pé wọ́n lè ṣògùn yẹn lásán ni ó mú tọ́ba yìí pé ní dárùsùn náà náà tẹ́ẹ̀tì máa gbá lókè mọ́ láàrin ṣògùn torí ìdí eléyìí ètà bá wí òun ni ẹ o èyí tí ẹ bá sì yọ ń bẹ́ẹ̀ tẹ́ kàn lọ lè lò ọlọ́run obì yìí o lábáṣà bí tàdáwí bẹ̀lẹ̀ adéwíyá tìlẹ̀ mọ̀báhà ní tí bàbá wa Fauzan tí wọ́n sọ nìyẹn wípé ní kọ̀sáburú ń bi kéèyàn ó lo àwọn oògùn eléyìí tí ó lẹ́tọ̀ọ́ nínú Islam pé ká lò kódà wọ́n ní bàlìdá àbá bá àdòlè ulama àwọn kanú àwọn àbá lọ síbi wípé ìlàtà àkòdìdá rẹ̀ kápẹ́ akàn nípa kéyìn ó lo àwọn ìta ṣe lẹ́tọ̀ nínú àwọn tá a máa fi wáwó tán nínú àwọn oògùn tá a máa ń lò pé akàn nípa kéyìn ó ṣe é àtàkọ́ọ̀rọ̀ bàbí ìlú wùjú bẹ̀ kódà wọ́n ní arínú àwọn àbábẹ̀ pé wọ́n sùn nǹkan yẹn mọ́ yí pé ọ̀ràn àyàn ni o ó sún wọ́n ìdájọ́ ọ̀rọ̀ yẹn mọ́ pé kíni ọ̀ràn àyàn ni kéyìn ó ṣe bẹ́ẹ̀ فقد جاءت الأحاديث بإثبات الأسباب والمسببات wọ́n ní àwọn àdíṣe oríṣiríṣi ló wá lè tó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn nǹkan tí èyí ó fi ṣe àtẹ̀gùn lọ síbi àwọn nǹkan kan tí a bá fẹ́ ṣe eléyìí wọ́n ní kò sí aburú ńbẹ̀ wàlá amúrù bíi tàdáwì ìpani ká lo àwọn nǹkan tá a lè fi ṣoògùn wòsàn wàhánà ò láàyò náà fi àtàwákùlù wọ́n ní kéèyàn ó ṣe eléyìí kò túmọ̀ sí pé kẹ́nẹ́ kò túmọ̀ sí pé èèyàn gbára lé ọlọ́run o kò túmọ̀ sí pé èèyàn sẹ́ni tó gbára lé ọlọ́run ọba àlékè ọlá wọ́n ní orí ń fọyàn kọ́ wá ní ẹ lọ bá mi ra ẹ̀yìn ló tún lo paracetamol ni ẹ̀ gbára lọ́lọ́run ni ẹ̀ bá gbára lọ́lọ́run ara ọ̀yà wọ́n lélẹ̀ yọ ọ̀takura wọn o kéèyàn ó lo paracetamol àbí kéèyàn ó lọ lè ra oògùn míì náà tí àwọn dókítà sọ pé ń tá a lè wọ́n ní kò sáburú mẹ́ o àbí ewé àti egbò náà lẹ́sì já tí wọn ò ní kọ́ ọ máa pa ègèdè sí tí wọn ò ní kọ́ ọ máa pọ̀fọ̀ sí kò sáburú bí eléyìí náà yálà ogun lágun mu ni àbòsè lágbo ni wọ́n nílé yìí náà ń kọ́ láàyò náà fi àtàwákùlù kò túmọ̀ sí pé ọ̀ gbáralé ọlọ́run kò lé ìgbáralé ọlọ́run kú ò wọ́n wá fẹ́ fún wa ní àpèjúwe kan tí ó jẹ́ kí nǹkan yóò yé mi àtiwọ́ dáadáa wọ́n ní táwọn ń sọ yìí kàmáàlà yunafi dáfò lè jó ẹwà látọ̀ṣ gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé kò lè kò lé ìgbáralé kú ò náà ìgbáralé ọlọ́run kò lé lọ dáfò lè jó ebi ń pọ̀ wá fẹ́ lé ebi lọ wọ́n là á tọ̀ òǹgbẹ́ ń gbé ọ́ wọ́n fẹ́ lé òǹgbẹ́ lọ ọwọ́ á ní tọ̀ ẹ bá ń ra búrẹ́dì wá ẹ bá ń ra mangi sí i tá ló ń tẹ́pẹ́ mangi tí mo dákọ̀ kìí ṣe mangi tẹ̀bi sọ́bẹ̀ o bẹ́ẹ̀ mangi sí ni bẹ́ẹ̀ èmi lè sì rí pé dáadáa ẹ̀wà ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ hmm. ọwọ́ á ní ẹ bá ń ra búrẹ́dì ẹ bá ń rẹwà sí i ẹnìkan ah ẹ̀yà fáànà ẹ̀ ìgbàdá lọ́lọ́ òun gan ni ọ̀gbára lọ́lọ́run tó ti yé ogun ebi náà ní kéèyàn jẹun ó lè tẹ̀lé àwọn náà nìyẹn òǹgbẹ́ wá ń gbé ọ́ ọwá ní ẹ̀dá kẹfà ń wá omi tútù kí n mú àbáyẹ̀ gbára lọ́lọ́run ni tẹ́wà gbára lọ́lọ́run omi ọmọ sọ̀kalẹ̀ sí yín lẹ́nu lókùn pàtàkì pé tẹ́bí bá ti pa ọ́ jẹun tó ń gbé bá ti gbé ó mú mi wọ́n lílé yìí náà kò sọ ipò gbára lé ọlọ́run nígbà tó bá ti ni ẹni tó rí ń fọ́ àbẹ́ni tí inú ń run àbẹ́ni tí bì kan ń ro tí wọ́n á ní tó bá ti wá rọ́ọ̀bù tó bá ti fi ra ibẹ̀ àbí tó bá ti ra lo àwọn oògùn kan pain tó ń rí bẹ̀ yẹn ti kí ni o á kú o ń bẹ̀ nínú Islam kò sáburú ń bẹ̀ àbẹ́ni tó wà lọ hospital wọ́n sọ fún wípé appendix ló ń ṣe wọ́n á ní kò sí nǹkan tá a lè ṣe sí ju ká sọ fẹ́sàn fún lọ wọ́n ẹgbàra lọ́lọ́run jàre ẹmẹ́jì wọ́n sọ pé sàn ẹjágbára lọ́lọ́run àwọn àpá ni ọ̀ranyàn ni nínú ìdágọ́ta àpá mi mú apó ti dọ̀ranyàn fún tọ̀hún kó fara má ìwòsàn táwọn kíni o táwọn onímọ̀ ìlera yẹn tí wọ́n bá láwọn fẹ́ ṣe fún irú ń tọ̀hún bàbá tó fẹ́ mú abala mi láti lè jẹ́ káwọn nǹkan yóò kíláàsì wa dáadáa nínú ọ̀rọ̀ ilé tàà ń sọ lókè lẹ́ẹ̀kan táà ara ti ń yànnà náà wípé lómi lè mọ wá rò ó wípé ńgbàtà ní kásóògùn òun kàn wò pé àlàlì tìláàk gbogbo ètí yàn bá ti rí ní oògùn náà ni bẹ́yàn bá ń wówó oògùn náà lèyàn lè ṣe bẹ́yàn bá fẹ́ kéèyàn gbajúmọ̀ láàrin àwọn èèyàn èèyàn lè ṣoògùn káyọ́mọ̀ òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá ní wàlàyàjúùsù tàdáwì bil muharram kò lẹ́tọ̀ọ́ kábí tí ó jẹ́ èèwọ̀ nínú ẹ̀sìn kábí ṣe oògùn lima fi sọ yìí fún torí èyí tí ó lẹ́sẹ̀lẹ̀ náà rà nẹ́bi tá nẹ́bi sọ yìí pé àní ibn Mas'ud radiyallahu anhu ọ̀rọ̀ yìí wọ́n tọ́ra fáwọn Abdullahi ibn Mas'ud kọ́lọ̀mbà ayọ́ni sí wọn anáwó kọ́l inna Allah lam yaj'al shifa'akum fima harrama alaykum wọ́n ní dájúdájú ọlọ́run ọba wa kò fi ìwòsàn ẹnìkọ̀ọ̀kan yín síbi tóun ṣe léwọ̀ o eléyìí náà ti tó lẹ́rì fẹ́ni tí nǹkan mi ò bá rọ́ọ̀lù ọpọlọ yìí àwọn oríṣiríṣi kan bẹ lórí nẹ́ẹ̀tì lé nísìn nípa coronavirus tó bẹ̀rẹ̀ yìí nísìn wọ́n ní káàyàn máa mutí ẹni tẹ́ bá ti gbọ́ wọ́n sọ dáadáa kó tó di pé mo ka ọ̀rọ̀ ẹnìkan tí wọ́n sọ ipò sọ pé kéèyàn máa mutí mo ti wọ́tẹ́lì ká ti sọ náà pé wọ́n ní coronavirus pé ó hẹ́tì ògógóró ó hẹ́tì àwọn arúnkà tó bá jẹ́ bí alcohol wọ̀n yẹn pé pẹ́yà kẹ́yàn máa mú ẹlákùn kọ́ lọ tí inú Islam náà ìdàn tó bá wá rí ẹ̀ pé àárọ̀ bá ní a jẹ́ pé láyà jùsù àtàdáwì bilhamur ìwọ̀ ní káti kíni o ìwọ̀ ní ká ọtí ká ti wòsàn torí kíni o torí ìwọ̀ ni

wà á ń sálẹ̀ dáa ọlọ́run ọba wa ó sọ àwọn ogun kalẹ̀ ó sì sọ àwọn àìsàn náà kalẹ̀ ní o abẹ́nìkan dàwáà oògùn dáa àárẹ̀ àrùn abẹ́nìkan nínú Islam ó jẹ́ káwọn ọmọ yìí pé tí wọ́n bá sọ wípé àìsàn kan wà kò lóògùn irọ́ ni. torí pé wàjá àlàlẹ̀ kó lè dá ẹ̀ndàwà gbogbo àìsàn kọ̀ọ̀kan ẹ̀wọ̀ bí àdìsí náà ti wá lè kó lè dá ẹ̀n àwọn ọmọlékéwò kó ló ń yòfí ìdùmọ̀dá mẹ́sí àgbẹ̀lùmọ̀dá mẹ́sí àgbẹ̀lẹ̀ umọ́ gbogbo ìran ààrẹ tí ìhù bá jẹ́ dàwà and oògùn náà wà fún ṣùgbọ́n o ya'lamuhu alimahu man alimahu ẹni tó máa máa wa jahilahu man ẹni tí ó sì máa máa pé coronavirus yóò lóògùn irọ́ ní jẹ́bẹ̀ wọ́n àti lè tí wọ́n lè má ti rí kò yẹ́ wọ́n lè má ti rí àrùn kan ò ní wá

anábi ni wala tadawaw bi haram ẹ má sóògùn àìsàn tí ń ṣe yín pẹ̀lú ààrẹ o náàyù nìyẹn náàyù nìyẹn èèwọ̀ ni o èèwọ̀ ni o ẹ gbọ́dọ̀ sóògùn àìsàn tí ń ṣe yín pẹ̀lú kí ni o bẹ́ẹ̀ sì ni anáyú yòfídù mọ́dá yòfídù tààrí حتى نجد ماذا حتى نجد قرينة تصارفه عن الحرام bí ó ṣe wà ní àrọ́mù náà ni àyàfi kárí kọ̀rínà tí ó sọ fún wa pé eléyìí ẹsẹ̀ àrọ́mù lẹ́ẹ̀bí gbé sípò pé màkúrú rárá kò màkúrú kankan àrọ́mù ni ẹ gbọ́dọ̀ fi tí ni fi so Muslim nínú èyí tí a bá wa nínú tí a bá wa muslim àwọn ní ànà nàbí ya sallallahu alaihi wasallam qala fil khamr ẹ̀rí wọ́n béèrè nípa ọtí pé ìjá àti ẹ̀lẹ́ fọ́tí ìjá alébí sógún innahu laysa bid-dawa'i walakinnahu daa abẹ́rẹ̀ nǹkan anábì à ẹ̀yìn kò yé yín ni ọtí tẹ́yìn sọ yẹn laysa bid-dawa'i kèé sógún wàlàkínà ó dá àrùn gan lòun náà yàmá ẹ̀rùn tàà níbi sọ nípa ọtí kẹ́nìkan wá rí ọtí gẹ́gẹ́ bí tó wọ́n ma fi ṣe fàájì àníbi ní àníṣẹ́ ìnáwó lẹ́yìnsàbí wọ́n dá lẹ́yìnsàbí dáwà wàlàkínà ó dá àìsàn kan ní kí òun lòun bẹ́ẹ̀ ise wosan àrùn kìí sóun ló ṣèwòsàn tó bá lo nǹkan ọ náà ọgbádùn pàápàá jùlọ ẹ̀yin obin tó jẹ mẹ́sọ eléyìí ìgbàgbó obin míì náà ò dúó déédéé tóbìnrin bá ẹ̀sẹ̀ bímọ èyí tó pọ̀ jù tá a bá kó 100 jọ náìtì wọn ló sábà máa ṣe inú kan sábà máa kọ́ lọ wọn díẹ̀ báyìí tó bẹ̀ bá bímọ inú kan sábà máa kọ́ lọ wọn wọ́n tó bá ti bímọ ààrẹ tó bá ti níyàwó lè má yé ìwò lè sí yìí ọ kìí ṣe wàhálà mọ́fẹ̀ ń balẹ̀ mọ́tò lẹ́nu kan kò ní níyàwó wọ́n obìnrin náà tó wọ́n láti wo pé ń sẹ́bẹ̀ nílò tọ́ sáwà bí mọ́jẹ̀rú ọbọ̀ kìí pa wọ́n kìí sì fún wàhálà púpọ̀ lọ́wọ́ díẹ̀ náà ni tàbá kọ́ndẹ̀dì jọ tí mo ti sọ yìí náìtì ní sábà máa ṣe ó tó wá láwọn òkú kẹta máa sọ pé ká máa lò kọ́dà àwọn tó já àwọn ọsítù ní ìgbà tí wọ́n sọ fún wa ní pé ká fi ọ́ọ̀tì lo ògùn yẹn tí mo sọ yìí o bí a ti máa sábà sọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní kọ́ lọ ọ́ọ̀tì ni wọ́n ní ká ni ṣùgbọ́n àtọ́ pé ká fi ọ́ọ̀tì lo níjọ́ tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sísàká máa bèèrè lọ́wọ́ ẹnìkan ó sì lè jẹ́ pọ́ọ̀tì inú nìkan fi lò ẹnìyàn wá jẹ́ mùsùlùmí wá ní òní ẹ̀mọ́ta oúnjẹ rẹ̀ tẹ́ bá ti rómi lásán náà lè fi lò yóò ṣiṣẹ́ àbí tẹ́ bá sì rí ọsàn wẹ́wẹ́ ẹ̀fọ̀sàn wẹ́wẹ́ lò àtijọ́ òun èmi náà ti wá mọ̀ pé àti tí wọ́n máa ń sọ ìyẹn náà ibi wọ́n fi ẹ̀mí wọn sí náà ni torí pé pàtọ́lọ́ bá ti ní nǹkan ìwọ ni ìwọ náà ni ó máa jẹ́ tẹ́sìn wájọ pé ìwọ̀ ni ìwọ̀ náà ni ọmọ jẹ́ láti gbà wọn tẹ́yìn tó jẹ́ sàkáàní mi kan bá ti wá ti fún olóògùn yẹn lọ́wọ́ fọsàn wẹ́wẹ́ lò ó bó sì rí fomi dùn lò ó bọ́ọ̀ bá rómi dùn fomi lásán lò ó yóò ṣiṣẹ́ wọ́n bá ti fomi dùn omi wọ́n bá ti fọsàn wẹ́wẹ́ lò ó sì ṣiṣẹ́ ẹlòmínà fomi dùn lò ó yóò ṣiṣẹ́ ó sì wá lè jẹ́ sí wípé ní táwọn èèyàn máa sọ ni wípé ọtí èèyàn lè fi ṣògùn nítọ́lọ̀ bá ti pèlé wọ inú Islam àlè fi ṣògùn o nítọ́lọ̀ bá ti pèlé wọ inú Islam àlè fi ṣògùn àwọn arínú àwọn àfáà mi náà tí wọ́n ń jẹ́ ń bi eléyìí pọ̀lọ́ àfáà mi lénìí ó ti ya ọ̀mùtí mo rántí pé ní nǹkan bí 2007 àwọn kan náà sẹ́tù àkàntàjọ jáde mo ti wá rí pẹ́ díẹ̀ mo ti wá rí láàárọ̀ ọjọ́ náà àárọ̀ ní nǹkan bí aago méje àárọ̀ ní tí ń sọ ìjọ náà mo sáré pé títà ń ṣe bìnàbìnà ojú rẹ̀ sá ah, ah, mo rúkọ́ bí tí ń sọ̀rọ̀ sí ni mo ń gbóòórùn ọtí àgbẹ̀rẹ̀ sáà náà wì ní olẹ́ mo wá padà rí ẹnìkan wọ́n á bèèrè ẹ̀pẹ́ alágbájá ah, mo rí kí ló dé kí ló ṣe é rà bóyá ẹsẹ̀ mo gógóró tán kò tí sùn nìyẹn mo ní kí ló dé rà gógóró láàrin ṣe kí wọ́n ti mo gógóró tán láàárọ̀ wọ́n lọ sùn padà ẹ bá ti sùn padà yẹn ìwọ ni wọ́n fi ń owó ní ẹ̀mí wọ́n wà bí pé yóò jẹ́ káwọn olówó láyé sẹ́ni mọ̀ pé ẹni tí ó bá sọnù èso òsè nǹkan àwọn lọ́sọ̀ fún tọ́pọ̀ ọlọ́run náà máa wá dẹ́ lẹ́kẹ̀ẹ́ ọlọ́run wa dẹ ẹlẹ́kẹ́ ń bẹ̀ ọlọ́run wa bẹ̀ ọ́ o mọ́sàmásàmà náà o kò ní jẹ́ orí náà wípé nǹkan àwọn èso ọ̀nà torí pé yóò máa ṣe yóò sì máa ṣe déédé èròǹgbà rẹ̀ níbi aburú ti ṣe yẹn àwọn tí mò ń sọ yìí nísìnyí ẹni tí àwọn tí mò ń sọ ni wọ́n ń lò lásìkò táwa yìí o wọ́n sì ń náà èyí tí dáhùn pé ẹni tó náà bá ẹni tí ọlọ́wọ̀n bá lè fi ọlá náà tí ò bá mú dúró lórí dáadáa ọ̀nà àṣíkèsí pàwọn ìníwà lójú ọ̀nà wáyé lótọ́ bẹ́ẹ̀sì ni ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n àbáyé kí ni ayíwá mọ̀rídò anna iná ìrọ́dà kàmínà tàwárọ́dìnà kájà alìnà olùmọ̀áfíkà yorìdìnà ayíwá mọ̀rídò anna iná ìrọ́dà kàmínà láwàárọ̀ dínà kájà àlìnà kò là máa fi kàyórí dínà. àyíwá àlùmọ́rídù àná wọ́n tó gún rí kò bí tàwọn ọlọ́run tó olóòṣè tọ́lọ́run má iná ìrọ́dà kàmí náà kíkò bí tọ́lọ́run tó olóòṣè má yẹn láwọ́ àrọ̀dẹ̀ náà kájà àlìna tó ẹpá ọlọ́run bá fẹ́ ọ fún dáadáa náà ni àjà àlìna kó là fi kàyòrì ìdìna gbogbo tí ń bẹ lára rẹ pátá

mansuhatun hukman ẹgbẹ́ bá ti mọ̀ pé anásíkù láwú àwòláà àkùsàm anásíkù láwú àkùsàm pípa àwọn nkankanrẹ́ ipa àwọn nkankanrẹ́ ní alukur'an ó ní àwọn ìpín hunaka mansuhatun hukman àwọn kan bẹ́ẹ̀ a ti pa ìdájọ́ wọn rẹ nínú alukur'an walakin ma zalat tuqra ṣùgbọ́n sì wà nínú alukur'an dáa máa kà àwọn kan sì bẹ́ẹ̀ nù ayatul Qur'an mansu'atun kitabatan walakinna hukmuhu ma zala mawjud àwọn kan bẹ́ẹ̀ nù ayatul Qur'an tẹ pé kò sí bẹ́ẹ̀ má lé nìí ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ sì wà ní alukur'an torí di eléyìí látara bí ìmọ̀ ṣe wá ma lọ́dọ̀ọ́rú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn àyà tó jẹ pé mansukhatun hukma ìdájọ́ rẹ̀ ti parẹ́ ní alukur'an ọkàn sì wà ń bẹ̀ ni eléyìí gbajúmọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wúdára bẹ́ẹ̀ kó yé wa. irú rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àyà tó sọ̀rọ̀ nípa ìdájọ́ ọtí ẹ̀rí pé àyà tó kọ́mà táwọn àbáza àmà tó kàtí pọ́kọ́kọ́ wá náà ni àwùbíláì mi ṣe tọ́ ọ̀nà rọ̀jí yẹ̀sàlúùnẹ́ká ánìlẹ̀ khamri wà lè bẹ́yìí sè sẹ́bọ̀dọ̀ ń sọ fún yín náà pé ìlà wa wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ yẹsẹ̀ alúna kárí rẹ̀ kàmú wọ́n wá béèrè nípa ìdájọ́ ọtí wàlẹ̀ mẹ́rìndì àti tẹ́tẹ́ títa kẹrin kólì tí wọ́n bá dé sọ fún wa yí pé fi ismon tẹ̀bí ìròyìn ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ ń o kéèyàn máa mutí kéèyàn máa ta tẹ́tẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ ń bẹ ti bẹ́ẹ̀ náà wà náà bí o. linnas ó láǹfààní fáwọn èèyàn yọwọ ara bírákẹ́tì manabiu linnas kódà káàtì ẹ̀ mọ́tò páyà mi ìgbà sọ̀kalẹ̀ gan ayẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn gan náà ayẹ̀ àtà sọ pé wà mọ̀nsúhà yẹn lọ́dọ̀ àwọn tó wá jẹ́ olùbẹ̀rù ọlọ́run eléyìí náà tó dọ́yẹ ká Ah, ẹ̀sẹ̀ ńlá ni ó kàn wá mú mànáfí wá ah, àbá ni átàbí kẹ́lìmọ̀tì mànáfí bìdúnì màná bìdúnì sífà ayé lè tàkìr abẹ́rìndà lè tàkìr ó kàn mú wá pé ká lè mọ̀ pé àǹfààní tẹ́tẹ́ yìí kà sáǹfààní yẹn gan torí tó bá jẹ́ àǹfààní lọ́dọ̀ ọlọ́run ni yóò fún ní ròyìn tẹ́ẹ̀dì pé àǹfààní tó wúlò fi hàn wáyé pé ẹ̀ṣẹ̀ ni tó sàn pẹ́sẹ̀ ni ó tún sọ fún wa pé o ẹ̀sìmọ́ kẹ̀bí rọ́n ẹ̀ṣẹ̀ ńlá ni wà ní wà màá náà fi àwọn àǹfààní kan náà kàn lè wà ń bẹ̀ abẹ́nìkan ló fi sọ kéwọ̀ wá tiẹ̀ yé èèyàn dáadáa kó lè ṣe bàyáàmì àyà eléyìí lẹ́nu àwọn kata arímújáde yẹn àbí nígbà míì tí ìnira bá fẹ́ mú ẹlòmíì kò ní lè ronú sí àwọn nǹkan báyìí tí ọkàn lọ rẹ fọmọ náà tó bá bà ní bẹ́ẹ̀ náà ara nǹfààní ẹ̀ náà ni kí èèyàn lo ọtí kéèyàn fi wú kéèyàn fi sògùn tí ó jáde nìyẹn ẹ wàá sọ fún mi pé ayé ẹlẹ́hùn ni omi ìtúnṣọ̀ tọ́wọ́ ẹgbẹ́lẹ̀ kejì yìí gan ni ń kọ́ yá ìwọlẹ̀ jìnnà àmàlú láàtà kọ́rọ́bù sọ̀láàtà wà á ń tún sùkárẹ̀ àbí ẹ̀yin tẹ́ ẹ gbọ́ gbọ́ tẹ́ bá ti bẹ́ẹ̀ lọ kí ẹ má bùjú nìyẹn ẹ bá ti bẹ́ẹ̀ lọ kírun ẹ gbọ́dọ̀ mutí wọ́n sọ mẹ́lẹ̀ kejì pé tó bá yẹ pé lè ọlọ́run sọ pé ọlọ́run pé káwọn máa lò ó táwọn abẹ́ lọ ni àbẹ́ ẹ̀kọ́ ìpele ẹlẹ́ẹ̀kẹta wá wà àwùjọdá ìbìnà ṣètò ọ̀nà rẹ̀ jíǹtì ayọ̀ lẹ́dí na ámànù ìdámẹ́rẹ̀ kọ́mọ̀rù wà lè mẹ́sì wà lè àǹtọ́rù wà lè azlam rígizọ́n min amẹ́lì ṣètò fàjì fàjì tẹ̀nibó ìjọba ọlọ́wà ní báyìí tẹ̀lé wù ẹni ń padà wá wá parí fún mọ̀ ẹ̀sìn náà tẹ̀fẹ́ tẹ̀fẹ́ ọ̀pọ̀ ní rí jíjọ́n ní amẹ́lì ìṣẹ̀ ìtọ́ abẹ́lẹ̀ ọdún ọdún pé tí wọ́n rò pọ̀ bẹ́ẹ̀ ní wáwó sùn ní amẹ́lì ìṣẹ̀ ìtọ́ ilé ìlọ́bẹ̀ ìlànà ìlọ́bẹ̀ tẹ̀lé yẹn ìlànà ìlọ́bẹ̀ ní wáwó sùn torí ìdí eléyìí èyí tí ọgbà ayé kan lórí íńtánẹ́ẹ̀tì táwọn èèyàn sọ sí pé wọ́n ní ìmọ̀ọ́mù kan sọ pé mùsùlùmí you can take alcohol regularly nítorí ní pé ìmọ̀ọ́mù kan ò ní sọ yẹn bẹ́ẹ̀ àwọn èèyàn sì wọ́n gbọ́ ni wọ́n sì wọ́n kó sílẹ̀ kákọ́kọ́ fún ojú ilé ìwà bẹ́ẹ̀ tàbá sì rí àwọn tí wọ́n ní ìmùfẹ́ ẹnu bẹ́ẹ̀ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ àwọn kàtẹ́wé máa tó kàtí ọ̀rọ̀ Yorùbá káàdì àwọn arẹ tó sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí rò bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtọ́ súnmọ́jú ni pé kẹ́ni ìyẹn ó wá sọ bẹ́ẹ̀ kó lè báwọn oníbẹ̀rẹ̀ ẹnu ẹ̀tọ́ fẹ́ràn ọtí mo mọ̀ tẹ́lẹ̀ ẹ̀rí àwọn Yorùbá máa sọ kí nìkan Yorùbá ní wọn á ní àyà pẹ́gì gùn oníkẹ́lẹ̀ oníkùn màánà wọn á àyà pẹ́gì gùn. wá ní kùmàánà ń lọ há sókè ẹ̀gbẹ́ yóò lúwà ń ta ní ìsàdédé gúgì bí ọ̀jẹ́ sí wípé mo fẹ́ bà náà mẹ́rẹ́ kùmọ̀ tó ha sókè ní ni òun gamọ́rẹ̀ ń gọ́ ọ̀fẹ́ kì í kò tẹ́lẹ̀ ó ní wà ní ẹni tó ajẹ́ pẹ́kẹ́ ewé tẹ́lẹ̀ náà yóò rí nǹkan ìtumọ̀ rẹ̀ nípa ẹni tó bá ti fẹ́ bí mu fún rẹ̀ náà tẹ́lẹ̀ irú àwọn nǹkan báyìí irú máa ti dín náà nìyẹn gbà yóò máa wá wá àwọn ẹ̀rí yóò máa wá wa eléyìí ọ̀wá máa ọtí nìkan gbogbo àwọn nǹkan bá ti dé àrám tọ́lọ̀ ló wọ̀ fẹ́ àgbọ̀dọ̀ fi sùn bá àgbọ̀dọ̀ fi sùn fún ìwòsàn kan nínú ara lọ́nà kan àbí lọ́nà méjì nítẹ̀síwájú náà láyé sheikh wọ́n ni wàkàdáàlìkà yáàrù mùtàdáwì bí máa yàmọ́sù àkídà wọ́n ní bẹ́ẹ̀ náà ni kò lẹ́tọ̀ kéèyàn péyàn fẹ́ máa ṣe wòsàn pẹ̀lú tí yóò máa fọwọ́ ba àdìọ́kàn wa nínú ẹ̀sìn mìtàlíkì sàmáyé gẹ́gẹ́ bí kí èèyàn máa so pàró mára àbóńdè àbí lẹ́yìn tó ti jẹ́ sí wípé gbogbo àwọn eléyìí ò gbé ní débi kan ìsọ ọlọ́run ló ti kéde ìsọ ọlọ́run ló pàtó ló pàtàkì mo ti sọ fúnra wa níbi pé àbá kan nínú àbá yẹn gbajúmọ̀ dáadáa. èmi máa bá dáadáa tẹ́lẹ̀ àtùkù wọ́n sàmọ́ sí ìjẹ́ ìlàpá yẹn jáde láyé wọ́n ń sọ̀rọ̀ àpá yẹn lójú ẹnìkan rẹ̀ ní èmi wá kọ̀ dáta àpá náà tí bébì tẹ̀ máa dùn ẹ̀wọ́n tọ́lẹ̀ sọ̀rọ̀ pé àgbàdẹ́ ìsìn nígbà tó fi lé kẹmọ́ sílé wọ́n ti tẹ́lẹ̀ wọ́n nígbà tá a fa àkú wọn àti pásítọ̀ kan ni wọ́n jọ láti dẹ́sẹ̀ alábẹ́ yà bá lọ sí máa olùdarí àbí nàní wọn wá jọ láti bẹ́ẹ̀ ẹ máa wo sí ọlọ́run àǹfà jáde láyé pásítọ̀ náà jáde láyé ṣùgbọ́n dírẹ́fà tó wà àwọn méjèèjì mọ́tò kára àwọn méjèèjì dírẹ́fà tó wà àwọn méjèèjì nǹkan kan sí wọn. kílábẹ́ lò ní wípé wọ́n kò sí àǹfà àwọn tó fẹ́ wẹ̀ wọ́n wọn kò dé àbá wọn kò dé wọn sì bá wọn dé sí pásítọ̀ náà tọ́wọ́ ìpínlẹ̀ àbá lẹ̀ wọn ti bá ń dẹ́wọ̀n lórí bọ̀ bá ti ṣùgbọ́n láwọn náà méjèèjì náà àwọn méjèèjì náà ni wọ́n bá ń dì wọ́n àwọn méjèèjì náà bá ń dì wọ́n náà wọ́n jáde láyé ebi tó ti sọ̀rọ̀ náà àwọn tẹ́wọ̀ àwọn tẹ́wọ̀ wá ní kankan láà nǹkan òsàn ọ̀rọ̀ yẹn ìwọ̀n bí tuntun wọn bí kẹ́kọ̀ọ́ dọ̀la ìdókòtò bó ṣe ní náà ebí àwọn nǹkan tí wọ́n torí àti oúnjẹ bá dínà ní káwọn lùkú náà àwọn méjèèjì ká méjì náà ní kú àpàrà bẹ́ẹ̀ ẹ ewé rẹ̀ ò pé ẹgbà pé ewé mọ́kù lónìí wọn rántí sí ewé kéfé ewé mọ́kù lónìí wọn rántí sí sí òǹkó ni wọ́n bá ti wá rí ewé mọ́kù lónìí. eléyìí ní kéèyàn sọ pàró mára alìmùsùtẹ́mìlà alàbáàbì ṣìrìkìyà àwọn eléyìí tó kó sínú àwọn gbólóhùn ìmórogún pẹ̀lú ọlọ́run àwọn àsìmáì màjìkú latin àbí àwọn okọ̀ àìmọ̀kan bí àwọn orúkọ àwọn àjẹ́ táwọn ìlú mi máa ń pè àbáwọn orúkọ àlejànú àwọn tàlàáfì àbíkà láǹtì mi wọ́n wá kọ àwọn kàkí nǹkan oríṣiríṣi díẹ̀ wọ́n wá ti mọ́ra àtúntẹ̀ àti àwọn táwọn ń gbòòrò sí ojú àwọn táwọn máa tẹ̀ka. bẹ́ẹ̀ kọ́lá ama ọlọ́ọ̀lá tó ń búra ṣùgbọ́n yìí pé àǹtì mi ètí wọ́n bí láǹtì mi náà sí nínú rẹ̀ rìsáàbù náà lé gàbí láǹtì mi nínú rìsáàbù ni. bàdúù já sàtìyù ní ìgbàgbé. gbogbo àwọn nǹkan tí wọ́n nú bá wá bẹ́ kọ́ nú wọ́n bẹ̀rẹ̀ nìyẹn bá bẹ́ bẹ̀rẹ̀ nìwọ́n pọ̀ náà nípa ọ̀nà lè kọ́ pàdú ìyá àtàkì fọ́nà àwọn tó sọ̀rọ̀ wípé kó o tó lè di bọ́ọ̀mù àtẹ̀síwájú bẹ́ẹ̀ ó níye tó ọgbọ́dọ̀ ta. káwá láǹtì mi ni wọ́n á kọ́ àwọn oríṣiríṣi àwọn kankan kó sínú ẹ̀. sí àwọn orúkọ àlejò náà àwọn orúkọ àwọn àjẹ́ wọ́n ara wa ti kẹsàn pa lórí tó ní mà kò ní jẹ́ wọ́n bá ẹsẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ kéwù kò ní yọ àwa náà gbà tá a gbára jìnnà lágbára tó mọ àwọn nǹkan míì àwọn nǹkan bẹ́ẹ̀ kàrí jọ̀hún jọ̀hún láti lọ sọ bẹ́ẹ̀ ìta ìṣerú ẹgbẹ́ kéwù láti níbi tó má nípìnlẹ̀ oríire ni fún ó ti báwa náà sọ pé orí ibi tiwa náà orí ilé báwa náà torí pé ó ti ká máa ń fà ní ti bẹ́ bí súnà pọ̀. wọ́n á máa ka oṣù àkàfún yín dáadáa wọ́n máa ka àdúrà kan tó bá wa parí ẹ̀ wọ́n á àyà kura ni wọ́n á parí ẹ̀ ó ní tètè fura. Fún àbá ni kúlíkálí tòun kàrá. وقال وكان له لولين كرا وحور مسؤول كرا ها كل كرى كنار كرا هو àparí ẹ̀ إن الله عليم حكيم abẹ́lẹ̀ sẹ́ni gbogbo ìjà ń kàbọ̀ látòkè kúrúkárì ìdílé ní kàrà kárà òlé ní kàrà òlé ní kàrà tó ń kàbọ̀ gbogbo àwọn àjẹ́ ìdúró ní kìí lọ́ bá kàlẹ̀ wọ́n á lè kọ́ bá sí ilé ní wọ́n ká tìmọ̀ tìtẹ̀ wà láàárọ̀ láàárọ̀ ọ padà rí wípé ìwà àtàwọn àjẹ́ àdúgbò yẹn padà dọ̀rẹ́ ṣùgbọ́n àwọn náà lẹ́yìn ọ̀rọ̀ àtẹ́jú tọ́lọ́ gbogbo àwọn akẹ́kọ̀ọ́

lábàrá tí a dé yìí náà abẹ́rẹ́ ìyọ́ ọlọ́run ìta ń bá fẹ́ra lágbàáyé lọ́wọ́ báyìí pẹ̀lẹ́pẹ́ dídà rẹ̀ ti sẹ́ni tí ò ní kà ó. mo ń sọ kí n ti ń pẹ́ tí mo bá lérò nípa àárẹ̀ ọkàn ọ̀ o mo máa ń sàlàyé o ṣùgbọ́n ẹkọ́nọ́míkálì ẹkọ́nọ́míkálì tó wà ti jẹ́ bàárẹ̀ ilé ìyá àmàbẹ́lẹ́ òde o àìlá náà rọ̀ nípa ọ̀rọ̀ nípa ìrẹsì òní ma ilé ìtẹ̀lẹ̀ lọ́wọ́ àtìkọ́nà wa ìtọ́ láti tó sàánú wa tó dúdú àlẹ́ wa kó sì máa wá pín wọ wàhálà. bákan náà àwọn kọ́rọ̀ yìí àti àwọn lárúbáwá máa ń ṣe kíríkà wọn mú kíní kóró làbí nìyẹn. ó ti ní àwọn nǹkan táwọn náà máa bá lò wọ́n wà á so wọ́n lè pọ̀pọ̀ pẹ̀lú àwọn nǹkan táwọn náà ti máa papọ̀ wọn wọ́n wà á so mọ́nu. ṣùgbọ́n ìtọ́ bá lọ́dọ̀ tí wàá nínú wọ́n á pè lówó ẹyọ tó ń dúdú ẹ̀sìn wọn aṣọ lọ́rùn. pẹ̀lú tí wọ́n ti máa yí pé wọ́n ti àbí tẹ́lu yóò kó tó mára a ó kùlù àbí òwú tẹ́lẹ̀ ìjọba ìyẹn lómi náà wọ́n á máa òwú lásán tí wọ́n rí yẹn ó ti kú òwú lásán wọ́n ti pe àwọn orúkọ àdìjẹ́ ló bẹ̀rẹ̀ àbí ká ti rẹ́ síbi kan ọ̀rẹ́dì wọ́n kàn rò kóyà òwú lásán ló tó mára ètò òwú lásán. àwòkọ́ láyìí la àbí àsọkọ́rùn kan ni bíi téèyàn gbé kọ́rùn àwòhílàkín àbí ìta máa ń pè ní ìfúnpá ìfúnpá àwọn tí ìsìnkú bá ń tẹ̀lé àwọn èèyàn ọba padà àwọn ìlú ìjọba bá ń lọ tọ́ba wọ̀ fún àwọn mọ́tò míì nígbàgbọ́ rẹ̀ lóde tọ́ba pàdé òmíì nígbà tó lójú orí gba wà sí kí àwọn mọ́tò kan bẹ àwọn kan bẹ náà wọ́n tààmù tọ́ba ló gbé pọ́ọ̀tù lọ́wọ́ pọ́ọ̀tù tó gbé lọ́wọ́ báyìí mọ́tò pé gàkà lọ́wọ́ abẹ́ o oríṣiríṣi lọ́wọ́ abẹ́ ọ̀lọ́ yà á rí dáadáa yìí bó ṣe wù wà bẹ́ẹ̀ nípa àwọ̀ wà bẹ́ẹ̀ nípa wà bẹ́ẹ̀ kò wá òbí wà bẹ́ẹ̀ kò wá ní ṣe fẹ́ ti sára àbí fèèfì lórí fèèfì ní òwe wọ́n fẹ́ ṣe ilé ní fèèfì yẹn àtòkà àdúgbò àti gbogbo ẹ̀fúnpá gbogbo ẹ̀ ní máa ń jìnnà fẹ́ káàkiri. káwá de nǹkan mọ́ fúnpá òun ni wọ́n sọ pé hélàkẹ́ ìtẹ́lìbàtú àlà ábọ̀dẹ̀ ẹ̀rí ábọ̀dẹ̀ jíjá ábọ̀dẹ̀ òun náà ní nǹkan tí wọ́n ṣe kíríkótó tí wọ́n kì bọ ìbí ìfúnpá nìyẹn awo ìsirà àbí kó ti jẹ́ pé bí iná ni wọ́n fi owó kíbọ̀ ni yóò wà. àwòmọ́ ìrìnnì àbí nǹkan míì náà lẹ̀ tó ti wípé ó lè má sí lọ́dọ̀ sí wọn. àbí kọ́ yẹ pé làákàyè òfin ẹ̀ lọ́bẹ̀ nígbà tí kíkẹ́ àwọn ti kù wọn náà máa ma wọ àwọn oṣù àwọn tàbí táwọn yẹn máa sùn mọ́ra. tó yẹ pé nínú ìgbàgbọ́ wa ní ìdáàmú ọ̀tà kò yòókàkọ̀dù bí ya àṣùbà tẹ́ẹ̀bá ọmọ máa ní àjọ́kàn báwọn fẹ́ wáwó sàn síbẹ̀ wọ̀dábọ̀ láàyè àbáwọn tó mọ́ra nítorí wípé nítorí àjẹ́ àbí torí àwọn ojú kan tó lè wọ wọn pẹ̀lú aburú mẹ́ka ẹni ó dènà ojú tó lè àwọn pẹ̀lú aburú wàlùbàlà àbí àjálù lima bí a mínta àlò kẹlẹkọlù látara tó fi jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ òun ni pé ọkàn yẹn ó so má nǹkan yẹn alàgọ́ ìrìnlá yàtọ̀ sọ́lọ̀ ẹ bá gbogbo àwọn kan yìí bí ṣe máa rí nọ́ọ̀mà ni wípé tábùú bá ṣẹlẹ̀ tó tọ̀ kò ní láti tó kọ́ sọ pé Allah ǹjẹ́ ọ̀ràn ti ni wípé ó dèmi dà ǹjẹ́ ọ̀ràn ti nìyẹn tó bá ti dàpọ̀ ó lè mi dà tó bá fi lè kú bẹ́ẹ̀ ó kú nílé òní nìyẹn tóró lè béèrè pé ó lè mi dà náà ó sì bàrà tó bá mi lọ. ìrántí wà tẹ̀lé kátà ń kọjá lọ ọjọ́ kan tó ti lọ ilé láì pé àwọn bẹ́ẹ̀ lè nà ìrántí mọ́. níbi tọ́ọ̀tì ńlá yẹn ah ìní àti báàsì náà tẹ̀lé ìní àtàwọn báàsì náà tẹ̀lé náà à ń kọjá lọ rẹ̀ kọ́lọ́ padà kan ló tó bẹ̀rẹ̀ náà rẹ̀ ṣubú ní máa pariwo lórúkọ jésù lórúkọ jésù ẹni ah! á tọ́wá ti kú báwọn ẹni mọ̀ yóò rò pé òun pé ẹ̀tọ́ dáhùn tí jésù ló dáhùn. ètò kálukú bá so ìgbàgbọ́ rẹ̀ mọ́ òun náà ni ó pariwo sí ìnira bá dé nínú àwọn kẹta ìdáàbà tó pé ní àìsàn àìgbọ́kànlé ìtẹ̀kàn ìdàgbàsọ́lọ́run torípé tó ọgbọ́kànlé òun náà lẹ́mí ìlú lẹ́kẹ́lẹ́ òun náà lẹ́mí ìlú ọ̀nà ọ̀bẹ̀ tí kàbádé fi jálùpẹ̀ náà fọ́ yí àrùdápẹ̀ dọ́rọ̀ látara pọ́n fẹ́ káàmà ní kọjẹ́ tí ẹni àbọ̀bẹ́ ti yẹra fẹ́ kó wàdáàlẹ́ ka kó lo o mẹ́nà ṣe bàbá àfọ̀gbá ní ìlú níta àkàkalẹ̀ yóò gbogbo ẹ̀yányá nínú ìmúrugún pẹ̀lú ọlọ́run àwọn mi wàtáà yìí àdìmọ́ òṣèlá ilẹ̀ yìí àbí ká sọ wípé òun náà jẹ́ àtẹ̀gùn kan tó lè mú mi ní débi ẹbọ a sì mọ̀ wípé ẹbọ ní haram ṣẹ̀rí àti ìlúgbà bẹ́ẹ̀ sì ni àlèwàsí ìlànà láha hukumu ọ̀dá láha hukumu lùgáyà àlèwàsí ìlànà láha hukumu lùgáyà àbẹ́ẹ̀kọ́ níta abẹ́rí sí àtẹ̀gùn débì kan ìdájọ́ tó wà fún níta abẹ́rí sí àtẹ̀gùn lọ́bẹ̀ wọn ìdájọ́ òun náà lọ́wọ́ fún òun náà máa la yẹ ti mú bèèrè wáájú fàwọn wáájú máa la yẹ ti mú wáájú ìlà bí fàwọn àmọ́dá fàwọn wáájú nítorí wá jẹ́ pé òun láàbí ilé ọ̀ràn èèyàn sí ọ̀ràn èèyàn nìkan náà torí ìdí eléyìí èèwọ̀ ni gbogbo tó wá ti lè ní ìwà tí láti ẹbọ pẹ̀lú ọlọ́run bákan náà wà mẹ́ndáàlì káàìlọ́n àtàdáwì ẹ̀ndàlùmùsàwùdínà mínàlùkùhán ìmá wá ìwòsàn ìmá lọ́ọ̀tòògùn lọ́dọ̀ àwọn tó ṣe wípé babaláwo ni wọ́n àdìfá ni wọ́n wàlùmọ̀nà jimmy àti gbogbo àwọn awòrawọ̀ wà sáhárọ́tì àtàwọn òwìnà na والمستقدمين للجن أدوا مثل الجنة توسع الجنة توسع وبعد توسع ورب راوا àwọn èèyàn mọ oríṣiríṣi àwọn abisá àlìjànú rọ kí ṣe tó le ní àwọn abisá àlìjànú rọ kí ṣe tó le àwọn dọ́kà tẹ̀lé bẹ́ẹ̀ náà ní wípé wọ́n náà ní wọ́n àdìjẹ ń tàbí wọ́n àdìjẹ ọlọ́run àlìjànú ó sì sẹ́sìn ọ̀láyé ṣùgbọ́n wọ́n náà tàdìjẹ náà rẹ̀ làwọn ọ̀pọ̀ nú àwọn tí wọ́n ń lo àlìjẹ̀nú àgbákòtò bá wọn lè lò. àlìjẹ̀nú kan tọmọ ìlú kúńkó ń tọ́ bá bẹ́ẹ̀ á máa dé fún ọ. láti wọ́n kìlọ̀ láwọn kìlọ̀. wọ́n tún wá lè bá a pa lójú láyé pé àlè tó kúrò ọmọ kìlọ̀ tún òní ní ìrùn náà ni tó wá ti sàlùwà látàn lọ́sọ̀ láì sábà kọ́ wọn láti tàlù wà látà kó sì lọ lè tọ̀ kó sì gbọdọ̀ tábà mọ̀ kó sì lọ kírun bẹ́ẹ̀ ẹ dákun tó nírun ẹ̀ẹ́ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ rèé àti gbogbo àwọn nǹkan tó yẹ kí wọ́n yà ní ìbínú ọlọ́run òun ó lè kọ́ máa ṣe wọ́n ti sọ fún mi pé ó lò kìkì láyé ó ní òkùnkùn yọ ọkọ̀ láyé dọ́kà sí ni wípé lẹ́ẹ̀mejì lójúmọ́ ọgbọ́dọ̀ dá ilé ìwẹ̀ kan ní tẹ́lifọ̀dù ní máa bọ̀ wẹ́ bẹ̀. ọwọ́ àlọ́lẹ̀ wá mú táp ọwọ́ àtẹ ilé bẹ̀ ọwọ́ máa wẹ̀ ní lórí láàárọ̀. orí ẹ̀ lọ́ máa dúró ọwọ́ máa wẹ̀ ní lórí láàárọ̀ ó sì máa wẹ̀ ní lórí lálẹ́ ó sì lówó oṣù dáńgó sí lọ. kọ́lá ó sì ló ti di oṣù pẹ́sẹ́ǹtì tó lé lọ. ṣùgbọ́n àdìjẹ́ náà ti kẹ́lẹ́ àdìjẹ́ náà bá àdìjẹ́ náà kò sáré jẹ́ náà mọ́tò jama kọ́ adébúrò àwọn wọ̀nyí lèyàn wọn lọ́dọ̀ wa eléyìí táwọn ayé kò fẹ́ lélẹ̀ yìí kọ́ dọ́dọ̀ wọn àkọ́kọ́ sọ fún mi ah kí ló dé àhá pàtẹ́ ìjẹun láàárọ̀ yìí kí ló dé tẹ̀ ìfẹ́ràn jẹ́ báyìí wọ́n ti rìn yìí kí ló dé báyìí tẹ̀ ìjẹ láàárọ̀ yìí ló tẹ̀ ìfẹ́ràn jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ah wọn wá lè wà wọn ọ̀sán gbẹ́láyìí mọ̀ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ jẹ́rẹ́ yìí ẹ̀sìn lẹ́ran lé irúfẹ́ bẹ̀rẹ̀ jẹ́ ọba àmọ̀gbẹ́ tó tẹ̀lé òkè dáwà àlejẹ̀nu rẹ̀ fi mú ọ̀nù yẹn àwọn ẹ̀sìn kọ́ ní jẹjẹrẹ ní wọn náà wà wò pé a wò ní ìlànà ilé owó kankan wọn wà wà ní ìṣẹ̀tàn wò ní ìṣẹ̀tàn ẹ̀yin ẹ̀ má ti ẹ̀yin ẹ̀ má ti wá lu wọn ẹ̀ má lọ́dọ̀ wọn tẹ̀wá bẹ́ẹ̀ ká ti dá àyọ̀ká yìí ní ìlà. Fàákì ìdàtọ̀lẹ̀ mùsùlùmí àdéhùkà mùsùlùmí àhámọ̀ ìdá o mèsì hàtìdì. Wọ́n ní kálọ̀ ọmọ yìí pé àdéhùkà wa ṣe pàtàkì ju kíni ju lílálàáfíà wa lọ. Kò yẹ wa àdéhùkà wa ṣe kíni ó ṣe pàtàkì ju lílálàáfíà wa lọ. Torí pé ìlálàáfíà rẹ̀ ọlọ́wọ́ bá lè jọlá òun ló ní tó bá wù ó lè fún ọlọ́lá tó bá sì wù ó lè mọ́ fún ọlọ́lá tó bá àyè fún ọlọ́lá bí àwọn náà orin náà tó lè mọ́ ṣùgbọ́n tá kí ká ìgbàgbọ́ rẹ bá bàjẹ́ ìdí tó dùn pàmò náà wà lálàáfíà lè ní gbogbo àlàáfíà lálàáfíà tó ti ìgbà táwọn náà láyé orí ìlà sí orí ìlà sí. àtẹlẹ́ni tó ṣe wípé ó sàárẹ̀ títí tí kò bá lò òun náà ti sẹgbẹ́ ìmọ̀lẹ́ rí nígbà tó ti yá tó ọba rẹ̀ wọ́n si yọ ti dẹ́hùn àwọn lọ́wọ́ ń bẹ̀rù tọ́wọ́ bá ti

ó lọ sọ bẹ́ẹ̀ sábà yìí náà ló ti jáde láyé ó sọ bẹ́ẹ̀ kó ń tara yín padà ó ti jáde láyé ẹwà náwó ẹwà náwó ńlá lórí mọ́ ò lè gbádùn lójú kó tètè kò ní wá padà gbádùn èyí tá à ń lọ gan nìyẹn ó ti kú náà ti sọ̀rọ̀ yẹn náà wáyé kó o ti sọ̀rọ̀ náà ló kú kíkọ́ kọ̀ọ̀bá ti kú wá dáa ó kó fún ayé ó tún kó fún àtìyá wọ́pọ̀lì jẹ́ àlọ́lọ́ òṣìfà àbílẹ̀mọba áàdì náà bíà ọlọ́run fi àwọn ìwòsàn síbi àwọn ọ̀gá tó wúlò tó sáàbà ní o lèlè bá dání wà láàkè fún tí wọ́n sáàbà ní fara tó sáàbà ní fúnra káyì wàtí gbogbo ìwòsàn wọ̀nyí òun náà alukur'an kiri wà rúkìyàtú àti àwọn ìtààmà sí àdúà àwọn àdáà eléyìí tí a máa ń ṣe táà máa ń bẹ lọ́wọ́ òun náà ni wọ́n kó papọ̀ tó jẹ́ rúyà wàlá àdìyẹ́ tó lè mọ́ṣúrò à àti àpapọ̀ àwọn àdúà mi náà ṣe pé wọ́n ṣe lófin nínú ẹ̀sìn fún wa àwọn eléyìí àwọn alàbí buwá wò náà ṣùgbọ́n tẹ́yìn ọmọ wa lọ lè ṣe àwọn tọ́kọ́ náà wà lè fẹ́ ọlá tí ò fẹ́ níparí ọ̀rọ̀ wa bàbá mú ọ̀rọ̀ àbáwá tí wọ́n yìí wà lẹ́jọ́ sí àlùjọ́sí yà wọ́n fi tẹ̀lé ọ̀rọ̀ wa níbi tíra àwọn àjọ àmàtí zádò lè mìíràn wọ́n mi àádọ́ mi ìlàjì wọ́n lè dín mi tóbi jù nínú ìwòsàn bí ìlú lè kọ́ ìwà lè ṣáà kó náà lè ká máa wà o káàtì máa dáadáa táwọn èèyàn ká náwó dáadáa táwọn èèyàn wà díkè káàtì máa rántí ọlọ́run wà dùn á ká máa ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wà tàdọ́rọ̀ ẹ̀ káàsì máa ti pẹ́pẹ́ ń kú sọ́dọ̀ ọlọ́run wàtáwò bá tó káàsì máa sẹ́rí níbi àwọn ìwà ẹ̀ṣẹ̀ wa ká padà kó bẹ́ẹ̀ ká padà sọ́dọ̀ ọlọ́run wàtàbí ìrùkú àádọ́rùn mí nàlẹ́ àdéhùyà wọ́n kó pa alẹ́ táwọn àtàkàlẹ̀ yìí ìlápá rẹ̀ ń bá lóògùn lọ làákín nàlẹ́ asábẹ̀rẹ̀ ìsìnkìrìdáàlì náà wà pọ̀ lórí à pẹ̀lú tùmọ̀ ilé yìí ìlápá yìí yóò máa wáyé látara bíi èèyàn bá ti pèsè ẹ̀mí rẹ̀ kalẹ̀ fún irú àwọn nǹkan bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ ni ẹ̀ bá ti gbàrú nǹkan bẹ́ẹ̀ wọlé sí. wàlúwàlà bá sàbí tàdáwì ìbẹ̀rẹ̀ àdéhùyá tó lè mú bá a wọ́n ti kọ̀ sáà búdú mi ká lo àwọn òògùn eré tí ìsìláàmù fẹ́ ká lo tó jẹ́ nínú pé ní àlà àìdè la àpèbá ìlà àrèbí tí àwọn onímọ̀ ìlera tí wọ́n jẹ́ onímọ̀ nípa rẹ̀ tí wọ́n bá rẹ̀ kọ́ńtáìsì fún wa.

ṣàlàyé ẹ̀fún wa lọ́dún tó bẹ́ pápá jùlọ lẹ́nu bàtà kó ní ọ̀rọ̀ wàhálà kòrónà virus ẹni bá wà fáà tẹ̀lé máa wọn ò sọ wípé wọn ò tako ìlànà táwọn onímọ̀ ìdìbò ń sọ fún wa káwa máa wà níwọ̀n tó tó ká sì máa tẹ̀lé ìmọ̀ràn ọ̀gá tí wọ́n wá ṣùgbọ́n ọ̀gá nínú tó lè sàánú wa tó lè là wá níbi wàhálà tá a wà yìí òun náà lè kọlọ yẹra rẹ̀ wo níbo ìwọ náà ti ń yapa àti ọlọ́run lọ́nà kàbọ́dọ̀ ní kó bá lóko náà fẹ́ tí wọ́n lọ́dọ̀ lọ́run ká padà lọ́dọ̀ lọ́run ẹni kọ́rọ̀ náà bá yẹ kọ́ ní òun wáyé ẹni kọ́rọ̀ náà ti déédéé bàbá ní òun pẹ̀lú kàtó kàtó wa náà máa fẹ́ra láti kóra wọn. abẹ́rẹ́ ọ̀gá tàdá náà mẹ́ kọ́nà kọ́nà ká gbogbo wa sùn ní gbogbo ti bá wọn kálukú náà mẹ́ra èyí ti bẹ̀rẹ̀ àwọn kálukú náà lẹ́kọ̀ọ́ hàn láyé ọlọ́pàá fún kálukú wa lálàáfíà èyí tó wá jẹ́ جبلين تقال وانا تقول بابا رمضان ما لا جلبي اللهم إنا نعوذ بك من الغرس والجنون والمدار ومن سيء الأبطال اللهم إنا نعوذ بك من جال البلاء ولبس الشقاء وسوء القضاء وشماسة الأعداء يا رب العالمين اللهم لا تهلكنا بما قال السفهاء منا اللهم لا تهلكنا بما فعل السفهاء منا برحمتك يا ارحم الراحمين وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته